اللهم صل وسلم على عبدك ونبيك محمد كنا عبد وعلى اله وصحبه اجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علمني ما لم اعلم وانفعني بما اعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي واسرافي في امري وما انت اعلم به مني اللهم اغفر لي جدي وهمي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما انت اعلم به مني انت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام ثم أما بعد أبدأ الكلام بما بدأ الصالحون أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لكن تعتقد الله سبحانه وتعالى tàbí ní tàbí jẹ́rí ọ̀kan ṣoṣo rẹ̀ ìjẹ́rìí kó nìkan ìfìjọ ti tọ́ sí kò tọ́ sẹ́lò ní àti jẹ́rìí ìgbéríbe ìjíṣẹ́ láwọn Muhammad sallallahu alaihi wa sallam ti gbogbo àtàwọn ayé pápá èèyàn bí àtàlìyàn ló rẹ̀ láìdá ìrìnkàtò sí láìrẹ̀ ìrìnkàtánlẹ̀ tí ọlọ́run ló rán àti ìṣẹ́ sáàtì tọrọ ìkẹ́ àti ìgbé ọlọ́run ní ìbámu sí àṣẹ fún àlọ́lùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ tí wọ́n máa rán sọ́ọ́dá ìjọba lùgbà àdúgbò mùsùlùmí àgbàmà ayé àti gbogbo wa níjókòó tó ní wípé aláfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú rí ajẹ́jẹ́gbà rẹ̀ tí jẹ́ àgbàríkà tó máa bá wà ní àtọ̀rọ̀gábọ́rà fún ní lọ́jà ní ètò ní lọ́jà ìyẹn ni pé pípẹ́ ó yẹ ká bìbẹ̀rẹ̀ láàkó mẹ́rin àtọ̀ gẹ́gẹ́ ní yíyà bàbá wa ìmọ̀mù ṣe kéde lánàá àmọ́ ọmọ èèyàn ní wá èyí tó jẹ́ ọ̀nà láti fọ́jú ọlọ́mọ kiri gp wa hansley wa hansley wa kọ́tọ̀ ọlọ́mọ ṣàkóso wa láì ní tó ń gba lásìkò àmọ́ lálá ṣe kí lálá ń ṣe láàrín tẹ̀sí ìpalẹ̀mọ́ aṣèpalẹ̀mọ́ láàrín ní tẹ̀sí pẹ̀lú àwọn àyà Kùrán àwọn àlàyé ẹ̀ lọ́n ṣe fi wa pẹ̀lú òkú ọlọ́run lórí gẹ́gẹ́ bí ó ti wà nínú ìkéde ìpolongo ìpò tàbí inú àwẹ̀ tọ̀dún yìí ṣúwà tí a ń bá pọ̀ nínú ọ̀nàdọ́nù tó kọjá olùsúrọ́tù tàwọ́bà tí ṣe ṣúwà ẹlẹ́ẹ̀kẹ̀sán nínú Al-Qur'an ibi bá ń gúnlẹ̀ sí ní ọ̀nàdọ́nù lè ṣe orin ààrẹ ọgọ́rùn-ún ọlọ́run bá ràn wá lọ́wọ́ ó ṣe é ṣe fún wa àṣàlàyé máyà kọkànlélọ́gọ́rùn bọ́lọ́run ti fún wa ṣàlàyé mọ́lújọ́ náà àwọn pẹ̀lú ògbò ọlọ́run bọ́lọ́run tó tẹ̀lé wa tó sì gbà fún wa ọlọ́run ti gbà rẹ̀ ààyà ọgọ́rùn nínú sóra ẹlẹ́ẹ̀kẹsàn láti wá gbéra láti mọ ìwájú nínú sọ́rọ́ tó ta ọba Surah 9, Ayah 100. After Allah subhanahu wa ta'ala, ọba tó ṣe tó gẹ́gẹ́ ní ojúmá, tíma rẹ̀ kìí dínkù, tíma rẹ̀ kìí sí ilé mọ́. Ìmọ́lọ́ ọba kìí lé mọ́, torí kò sí ilé ọmọ. Gbogbo ẹni tí ó máa ń kankan lónìí, ìtumọ̀ rẹ̀ ni kó ṣàfẹ́kù ìmọ̀ náà lánàá èyí tó wá mọ̀ lórí yẹn ti kún tàbí ìmọ̀ yẹn lé fún nìyẹn gbogbo ẹni tá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó lòun ti gbàgbé èyí tó gbàgbé nínú ọmọ yẹn ó ti dínkù nínú ètò máa wà mẹ́ta ẹ̀rọ gbogbo ìyá lọ́lọ́sì ìgbàgbé èṣẹ́ ọlọ́run ọlọ́run bá ti gbàgbé ọlọ́run ọba ń fi ní olùpápá kò sí nǹkan kan tí ò sí fún un tẹ́lẹ̀ káwá sọ pé ìtòkan tó kún fọlọ́run rárá. Àlùkọ̀wé yù, àlùkọ̀hán, àlùjàmbá, àlùkọ́hì, gbogbo nǹkan pátá gbogbo àwọn ọmọ ẹ̀yìn ló ní ròyìn tó kó sínú ó kọ́ ọlọ́run bá àhántọ̀ lọ òkúlà ṣe ìlìmọ̀. ọlọ́rọ̀ kí ká gbogbo nǹkan pẹ̀lú ìmà ìpa ní nínú ìmà máa tí tó ńlá kọ̀ nílá gbogbo bá fún inú ọmọ òtí tó ń jáwó ó gbogbo ẹ̀dá pátá sa pèló nímà tó kó àwọn ọlọ́run àtàwọn òjíṣẹ́ nínú gbogbo ta fún wọn nímà yẹn ilá kọ̀ọ̀lá kékeré ni rẹpẹtẹ rẹgẹdẹ bẹ́ẹ̀lẹ̀ tọ́lá òun màmá tọ́lá níbi ìgbà tí ń ṣàdúà nínú àdúà táwọn ẹbí ṣe ó ní áó kèé ní lọ́gbọ́ ìdí ìgbà tàbí ó ní alùkàbí fún lítìmí sàmẹ́ta lọ́sàkà. mo ń bẹ̀rẹ̀ gbogbo orúkọ tó sọ́ra rẹ̀ gbogbo orúkọ tó ń jẹ́ bóyá orúkọ nì èpa nínú kùránì ni ẹgbẹ́ ìbánadì sọ fún wa ètò yòówù ẹrú sí rẹ tó ń gan ànábí òmù bàbá ètò nínú tí ń bẹ rẹ tó òfin fún Bọ̀lá yóò ti hírò àlágọ́ ìdí ní àkàtà ńlá pẹ̀lú ìpàdọ́ ìrọ̀kùnrin máa bá àyà kẹrù. Ó kẹ̀lé máa rán mi létí. Ìyẹn nù sọ́rọ̀pù jìn. Fàínàwó ìfẹ́ ìyàdẹ́ ìwà mi kọ́lù ọ̀sọ̀dá ìyá ìlànà. Àwọn ìkọlù náà ìlànà ìgbà Ọba ní èépa fún ẹ̀dá èyí òun náà ẹ̀dá ńlá mọ̀nà sábọ̀ ayé ńlá mọ̀nà jítábà àwọn ńlá mọ̀nà sọ́fà àwọn kọ́lọ̀ ń bá yàn tàbí tó sà lẹ́sà ni ó fún ní èyí tó bá wù nínú mọ̀ kọ̀kọ́ rẹ̀ ni ó sì jẹ́ kí ìṣọ́mọ̀ bẹ kó lè di àmọ̀dájú pé òjíṣẹ́ yẹn jíṣẹ́ yẹn gbogbo gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe rán láì sí ìkankan láì yọ kankan kó láì sí ara. torí bọ́lọ̀ ọba àhásọ̀kúnlá ṣe yí ọlọ́run ọba lọ sí gbogbo nǹkan ní wáyà tuntun ìdáta ń lò. Àṣàkọ́ ìlọ́run ìbọn ìṣẹ́ ìlú ìlú àìyíra. Ọlọ́run ti jẹ́ ìpa àkàkán. إلا أن يتبع رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رسلا ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بكل أحاط بما لديهم وأحصى كل شيء عددا. أحاط بما لديهم ìmọ̀ tó wà lọ́dọ̀ wọn tó wọ́n lọ́n fún wọn ní kò kúrò nílé tọ́lọ̀ ìmọ̀ ẹ̀gbọ́ bẹ̀yẹ yé ṣe àwọn òjíṣẹ́ ọlọ́ṣọ́ àwọn wá fún wọn láwọn ìmọ̀ kan nínú tọ́lọ̀ mọ̀ èyí tó fún wọn yẹn náà kò kúrò nílé tọ́lọ̀ ìmọ̀ èèyàn a máa kọ́ ìyẹn ní nǹkan gbà mí tí èdè èèyàn mọ̀ yẹn ó kú èdè èèyàn fi kọ̀ yóò kú o èèyàn wá pe student pé kí kan tí mo kọ́ nígbà tó ẹjọ́ ọ̀rọ̀ mi létí ẹ̀ púpù àhántọ́ bí máa ẹ má lò pé ti fún wọn nímọ̀ yẹn ó kú òun ìtọ́lọ̀ ní ọmọ wà á sọ fún gbogbo nǹkan pátá ka rẹ̀ gbogbo nǹkan lòun jẹ́ wà lápọ̀ọ́lẹ̀ kà ló ń jẹ́ kí ó ń ka ó wà lákọọ́lẹ̀. torí náà adúpẹ́ ọlọ́run àwọn àti ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá kódà kó ṣàánú wa kó ṣọ́ wa kó sì dáàbò bò wa èyàn àwọn ẹ̀ṣọ́ ọ̀yàn kò ní lè dáàbò bò irú ẹ̀ ni abc tó tẹ̀lé president wọn ni wọ́n assassinate president. ní sọ ọmọkòlè dáàbò wò. àmọ́ gbọ́dálé tó jẹ́ téèyàn àmọ́ fọdẹ́sọ́lé tó jẹ́ tẹranko ajá wọ́n ń sọ́lé lóòótọ́ àmọ́ ìmọ̀wé agbọ́tún yìí ajá ọkàn gbó láti ní wa níran ìyẹn ni pé láti pè wá sákìyèsí pé ewu ń bọ̀ àmọ́ kò lè já ewu yẹn padà bẹ́ẹ̀ náà lọ́dẹ yóò kan fèrè ń sọ wa ń sọ dúkìá wa àmọ́ kò lè dáàbò bò kankan nú ẹ̀ ńlá fi ní ọlọ́run ọba kó sọ wa kó tún bò wa. kó sọ wa kó bò wá níbi ìwíkúwì àti ìsọkúsọ ọlọ́run kó kó sọ wa kó dáàbòbò wa náà níbi ìgbọ́kúgbọ́ àti ìfún ọ̀rọ̀ nítumọ̀ tí ò bá ń tẹ́lẹ̀ tí ń sọ̀rọ̀ Irú ẹ̀ ní máa ń ṣẹlẹ̀ nínú àmì lọ́kọ́ nùsùlọ́tò rahman ọ̀tọ̀ ní sábàrún wí ọ̀tọ̀ làlàyé bá rẹ̀ lórí òun ṣe ń pa wọ́n a ị sọ àwọn èèyàn nù nítorí pé yẹn gbọ́dọ̀ ẹ̀dá kan máa ń sọ̀rọ̀ wújẹ́wújẹ́ sí mi lọ́kàn fúnra ẹ̀ ní ká wá ṣọ́ ó ní àṣẹ ìtọ́rùn ọkàn ní ومن شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من kódà kìí sàwọn àlìjàmí nìkan wà náà àtàwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn àti èṣù bí ọlọ́lá tó yà wáyà pátápátá abẹ̀rẹ̀ tẹ̀sí pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run tó ní ká sí bẹ̀rẹ̀ فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إذا قرأت القرآن nígbà tẹ́ bá fẹ́ ké ka ọ̀rọ̀ ọlọ́run ẹ fẹ́ ké kùránì فاستعذ بالله من الشيطان الرجيم ẹ ti fi sáàkì ọlọ́run ọba kúrò lọ́dọ̀ ṣètọ́ ẹ̀yẹ àwọn من أعوذ بالله من الشيطان الرجيم Ìgbàkọ́lọ̀ tẹ́lẹ̀ ìfáàtíà, ṣúra kọ́kọ́ nínú Kùrán gbólóhùn ọpẹ́ ló fi rẹ̀. Bísmì ìlà ìrọ̀mẹ́rin rọ̀hìn gbogbo ṣúra ti ń bẹ̀rù Kùrán gbólóhùn

òun gbọ́wọ́ òun mọ́sẹ̀ òun gbọ́wọ́ bọ́sẹ̀ tàbí iṣẹ́ ìyọwọ́yọsẹ̀ ìmọ́wọ́mọ́sẹ̀ bọ́wọ́ bọ́sẹ̀ lélẹ́yìí nínà lọ látọ̀dọ̀ ọlọ́run Wọ́n súrí àpòjíṣẹ́ ẹ̀táwà ìbẹ̀rẹ̀ rẹ̀ nínú sáà. Ọ̀rọ̀ àjúmí náà lọ ìwọ̀n tó rí. إلى الذين عاهدتم من المشركين ọmọ ní iṣẹ́ iṣẹ́ ẹrú pé kò sí tí ń jẹ́ yọnú kò sáànú fún yín má gbogbo ẹ̀yin mùṣírikùn ẹ̀yin tẹ́ mú kàn ní ìlọ́lọ́run àtẹ̀yin tẹ́ ẹ̀dá ló kó sínú àwọn kan ní apc láwọn àwọn òkúkú gbà fọ́lọ́run wà nítorí náà àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ torí báwọn òkè gbà fọ́lọ́run wà kùránì ní irọ́ ló nípa olùsọ́nà tẹ̀sí ìbí kí ni kùránì sọ ìtakọ̀dá ilá àrùn bàbá ìfẹ́ inú rẹ̀ náà lọ́lọ́run tó ń sùn torí bàbá béèrè lọ́wọ́ èmi kí ló dé tí mo fi gbà àwẹ̀ lónìí ọlọ́run ní kí n gbà àwẹ̀ níbo ló ti sọ nínú kùránì kí ló dé tó òun bá wọ̀ tí ń fi ṣínú ọlọ́run ló ní ṣínú tó òun bá wọ̀ kí ló dé tó fẹ́ di kírun tó bá ṣínú tán ọlọ́run ti kí ló dé tó fẹ́ jẹ sàrí lóru ọlọ́run ló ní jẹ ṣùgbọ́n ìwọ ta bá bí ọ pé kí ló dé tó fi ṣe tó ń ṣó ni láti fi sí òrò nìyẹn nǹkan yẹn ìdí ọkùnrin rẹ sọ fún ẹni ẹ ọlọ́run rẹ náà ló ń tẹ̀lé yìí. iṣẹ́ yẹn fọlọ́ من أربعة أشهر واعلموا Oṣù mẹ́rin ló ń fi ọ̀gá, ìtẹ́ ilé pa nínú ìtú àti ìtẹ́ ilé dá nínú ara. Ó kù ìtú méje. Ó dá níra, ọlọ́ni gbogbo ara tẹ́ bá lè dá gbogbo túbẹ̀ ilé pa ẹmọ́ pa, àfihàn lóṣù mẹ́rin. Lẹ́yìn oṣù mẹ́rin, á pa òjíṣẹ́ lájẹ kò ní ṣàwọn mímọ́ yóò bá yín jagun apá kan náà àwọn àfáà sọ wípé ìdí tọ́lọ́wọ̀n òfin fi gíkì láwọn àmọ́rin bẹ̀rẹ̀ lónìí toríṣẹ́ àti lónìí ṣùgbọ́n ọ̀rọ̀ tá a sọ yẹn ló kó gbogbo ẹ̀ tán kí lọ́rọ̀ náà bó ṣe wọ ọlọ́run nìyẹn tó fẹ́ ló ṣe gbé wá torí pé nù sọ́ọ̀tù náà wì apá kan náà àwọn àfáà ní إنه من سليمان إنه من سليمان وإنه بسم الله وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أقرأت لنا أعطاني bísí lára àwọn ẹ̀rọ ìbẹ̀rù tó yẹ kó jẹ́ yesúra kùránì ọlọ́run ti ń ṣe tó bá lọ fi bẹ̀rẹ̀ bà ẹ̀yìn kan sọ pé kùránì ò pé disneyland tó wà bẹ́ẹ̀ ju yesúra pé yóò jáde lọ sọ tó bá àwọn yóò padà wá ṣùgbọ́n abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ọ̀lá sí aláàbísìnlá ìrọ̀ṣmẹ́rin rọ̀ṣìn والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الموت العظيم وممن حولكم

láì sí ìfọ́síwẹ́wẹ́ àlàyé ìfọ́síwẹ́wẹ́ láì sí ìṣe kápùkù wá ló ṣe wá ọlọ́run wà sáàbì túnà àti àwọn olùgbàwájú aláwùwà lónà tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ nínà ìwọ̀n náà jìrì náà nínú àwọn tí wọ́n rèé sàtìpó ní ẹnu àwọn tí wọ́n ṣe ìjíra wàlẹ̀ àwọn sọ́rọ̀ àti àwọn alárànṣe wàlẹ̀ nínà tẹ̀bẹ̀rún àtàwọn tí wọ́n tẹ̀ láwọn wọ̀nyí èdè ìpáàní lérí padàdà rọ́bíyà lọ́rùn ánìhù ọlọ́run ọba yọ́rùn sí wọn pátápátá gbogbo gbogbo wọn wàrọ̀ burú àmì àwọn mẹ́lẹ̀ yọ́nú sí tọ́lọ̀ tó fi ṣẹ̀tọ́ fún wọn kò wá sí ìtàn lẹ́yìn náà àádàlà hún ọlọ́run ṣàdéhùn fún wọn jàǹdà àwọn ọgbà tajiri tí ń ṣàn tààtà á ní abẹ́ àwọn ọgbà náà kí ní ṣàn bẹ́ẹ̀ al-anharu àwọn odò táwọn bàbá wa ń jọ ń tún sí akéré mọ́tò àwọn odò fọ́ọ̀rù dínà ìhà fíhá nínú àwọn ọgbà náà tá odò ń bẹ lábẹ́ kọ̀ọ̀rù dínà wọ́n ó ṣe lé ń bẹ́ẹ̀ àtàdá láéláé ذلك إيساوي الفوز العظيم أولي رجاته بالله ìtumọ̀ ayà ìbọ̀rọ̀ gidi ni ẹ́ àfáàwà àṣẹ́k àbúbákẹ̀ jàbírì jàbá ìrí jẹ́kọ̀ tí a tẹ̀sírì tí ń bẹ lọ́wọ́ mi a ń pè ní akọ́pẹ̀ tí a rẹ̀ ní ayúsáwù tàbá sí nìkàlámì àníyìrì kàbíyìrì bàbá ló kọ tẹ̀sírì yẹn àṣé àbùbákìrì àṣé jàbír tí mo kọ́ lọ́wọ́ àbùbákìrì jàbír àlìjẹ̀sàírì àwọn ló kọ àbùbákìrì jàbír àlìjẹ̀sàírì àjàgbáìrí ìdúnmà rẹ̀ ní ọmọ Algeria ṣùgbọ́n Madina ni bàbá ń gbé ní àwọn àgbà fà nílùú Madina Madina tó kọ́ bá tàbí alìmọ̀dínà tó kọ́ jíbá ìlú àmẹ́bí yẹ nínú àwọn àgbà fáà ni àmọ́ Algeria gbogbo ìpìlẹ̀ wọn àwọn ló kọ sí àkùn tó gbajúgbajà tá ń pè ní minhajuli muslim minhajuli muslim the methodology of the muslim ojúmọ̀nà àwọn mùsùlùmí tí wọ́n máa pọ̀ tí wọ́n bá fẹ́ ṣe gbogbo nǹkan ojú ọ̀nà bá mùsùlùmí máa pọ̀ àwọn tí ló tún kọ tí àtàtà ń pè ní àkídá fìlìmọ́mì àdìsọ́kàn àwọn onígbàgbọ́ òdodo tí àwọn pọ̀ tí wọ́n ṣe ṣe àbúbákì jábìrì jùlọ èyí àwọn náà wà sọ tẹ̀sìn wọ́n pè ní ayéṣà òṣàfáàsìn èyí tó rọrùn jù lọ́nà àwọn tẹ̀sìn tí ò ní dọ́ọ̀lá àwọn kẹrọrọ mú wá díẹ̀ wọ́n ní ìdára tulẹ̀ àyà àyà pàákà sàtú ní bọ̀rọ̀ gidi yí àwọn ẹ̀kọ́ wò la fẹ́ kọ́ mbẹ̀. wọ́n ní fọ́tò sọ́ọ̀kì lè kọ́ ìrì wọ́n lè fọ́ òsì lè àwàlí yàtì. ọlá àjùlọ tí ń bẹ fún ìjẹ́ aṣáájú nídìí dáadáa wàlè fọ́ọ̀t àti èrè èrè ń jẹ́ tí ń bẹ níbi ìmọ̀ jẹ́ àkọ́kọ́ níbi dáadáa ìgbáwájú àti jẹ́ àkọ́kọ́ átọ̀rọ̀ náà òfin lóga tó yàtọ̀ síra wọn ni àgbádìí pẹ̀lú ọgbọ̀n the purpose and the care àti the state níbo náà ti jọra wọn bó náà ti yàtọ̀ síra wọn nínú èdè àti nínú nílò apàlàyé ẹ̀sí ẹ̀ insha Allah ó wà ní tó jẹ ìpẹ́ tí mo ṣe fẹ́ náà bọ́sẹ̀ sí mo kàn rántí mo kírù wọn ní mo ṣàdúrà Allahumma allimni ma la a'lam wanfa'ni bima a'lam wa zidni ilma olúwa ìdí màbí mọ̀ tí ó sábọ̀tì tàbí nàṣúrà àtàbí ìfúnnẹ̀lẹ̀ àwùwárí ṣé àtàbí gúrù àti àwùwárí jẹ́ wọ́n yàtọ̀ jẹ́ ìwádìí mẹ́rẹ́fẹ́ ohun gangan ló ṣokùnfà pípẹ́ ìgbẹ́ ní màá gbé ìlú e kí n wò àti sáárí bẹ́ ẹ̀rí pé bàbá yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọn fọ́tò sákì ọlá àjùlọ tí ń bẹ fún ìgbàwájú lílẹ̀ kọ́ìrì níbi dáadáa ṣíṣe níbi oore wà ní fọ́ọ̀sù bèrè àwàríyà máa ń tẹ́ olùmọ́jì méjì bí ẹni tí bàbá náà ń láàrin ìgbàwájú àtijọ́ àkọ́kọ́ wọ́n ní àbí èrè jẹ́ bí lẹ́nu ìmọ̀ àkọ́kọ́ níbi oore àjùlọ fún ìgbàwájú àbí ẹ̀san tí ń bẹ fún ìjà àkọ́kọ́ ẹ̀rí kó dàbẹ̀ máa ń fẹ́ ṣòpin nínú méjèèjì wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú bá gbọ́yé ń bẹ̀ fọ́tù àfáàbì rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam ala ghairihi mimman jaa ba'dahu ọlá jùlọ tí ń bẹ fáwọn sàábì ọ̀la ti bẹ́ fún wa wọ́n wá tẹ̀síwájú fọ́tò tábìrìn ọ̀la àjùlọ ti ń bẹ́ fún àwọn tí wọ́n tẹ̀ láwọn sàábé mùbáṣáhùn yẹn pé àwọn tí wọ́n bá sàgbé láyé ṣùgbọ́n tí wọ́n bá sàgbé láyé ọlá àjùlọ ní bẹ́ fún wọn pòròpé lè àkọ́bí rọ̀sùn nítorí pé wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà yẹn in áṣà ní olùkábà tí wọ́n bá ṣe dáadáa ní pé níbi ìgbọ́n tẹ̀lé wọn tó bá tẹ̀lé wọn lójú ọ̀nà dáadáa wọ́n dára sá fẹ́ gbọ́ mi gbọ́ yé mi. Ìmù máa fi kùlùbì ila Allah ta'ala فلا يعلم أحد من الغيب إلا ما علمه الله عز وجل إما نفا ìntí bẹ́ẹ̀nù ọkàn tí ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló wà ẹnìkan ò mọ̀ nǹkankan tó pamọ́ àyàfẹ́ ni ọlọ́run bá fi mọ̀ rẹ̀ mà wọ́n nínú báàrí ni àrọ̀jẹ́rù ni ahli tawhidi alladina khalatu amalan salihan bi an yaghfira lahum wàyàrhámọ̀bù wípé ìrètí fún àwọn tí wọ́n mọ Ọlọ́run lọ́kan ṣoṣo tí wọn ò mórogún mọ́lọ́run wọn ò mórogún pẹ̀lú Ọlọ́run wọn ò ṣẹbọ nínú àwọn tí wọ́n daṣẹ́ eré pọ̀ mọ́ṣẹ́ iṣẹ́ ìdákẹ́jì wọ́n ṣe dáadáa wọ́n tún ṣàìdá oorun nínú ìgbésí ayé wọn ṣùgbọ́n wọn ò rí gbogbo bẹ́ẹ̀ wọn ò ṣe gbọ́ bó tilẹ̀ kó wọn. ìrètí wípé ọlọ́run ọdún ṣàforíjì fún wọn yóò sì kẹ́ ọ nínú àwọn kàtà abẹ́kọ̀ọ́ tó wà lápá yọ bẹ́ẹ̀. ẹ̀yọ́ ọmọ ẹ̀yà mi ọlọ́run ní ọ̀sáàbí kúnà àwùwà lónìí nínú ìmọ̀hánà ìrìnà ọ̀làrà àwọn tí wọ́n gbà wájú wọ́n jẹ́ ní àkọ́kọ́ nínú àwọn alìmọ̀hajirun àti àwọn àlàǹsọ́ àwọn òwò là ń pè ní mọ̀hajirun àtàwọn àǹsọ́ nígbàtọ́lọ ní àwọn tí wọ́n gba wájú tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ẹlòmí ó mọ̀ wá ronú pé àwọn greek tó ń lórílẹ̀ kẹ́lú jọ́lọ́pàá ìwọ̀n oòrùn ní YouTube ní live three million years ago. wọ́n simulate lábẹ́ simulation náà yẹ wá fún artificial intelligence. wọ́n ní bí gbèsè pé àwọn tẹ́ ń sọ ọ́nà ẹ tó bá lọ primary school primary school jọ wọ́n kọ́ wọn ní àwọn èèyàn kan wọ́n pẹ̀lú the mock people yóò fáwọn èèyàn sọ náà ndp mock people ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ nígbà tí wọ́n ń gbẹ́lẹ̀ ní ìyá bàbá wọn ará èsì ẹ́ ẹ̀mbádẹ́lú kẹfẹ́ pè ní èsì ẹ́ èsì ẹ́ Kwara State kọ́ ló wà ní lọ́nà àgbáfún ó tún já sóòrò tí ẹ bá lọ bẹ̀

kí ló tó kù ẹ̀bá gbé jáde ẹ̀ńtẹ́ ẹ̀ńtẹ́ kọ̀ǹpútà sáyẹ̀nsì ọgbọ́dọ̀ mọ̀ wọ́n tó tó tó tó tó kó tó wá di modern era àwọn kan náà àwọn oníròyìn wọ́n ní ìyá náà ń post modern era bóyá wọ́n kò ti kú ọ̀pọ̀ modern ẹ̀gbọ́n náà pé a bá wá béèrè lọ́dọ̀ ọ̀dọ̀ ayébùsù yóò ní sọ ìlú wa kúrẹ́ẹ̀tẹ̀ náà mo ti gbọ́ onígbà àbọ̀dá lọ́dọ̀ náà onígbà náà ń post mother era. Maybe you don't remember. Ó sọ̀rọ̀ yẹn yóò fi lé ten years. But they are not post mother. Sáàbù ti gbọ́ post mother. Kí la wà láyé? <laughs> Olóòtú ẹgbẹ́ is a political science. Èyó PhD ó dá in political science. So o lọ́wọ́ náà post mother wà? Yẹ́sà. Ẹlòmí ó fáwọn ẹni wọ́n ń sọ, ọlọ́wọ́ ní ẹgbẹ́ òun jìnnà, ẹgbẹ́ jọba yín láàmú, ẹgbẹ́ jọba láàmú.

oníròrí kan ò lè dọ́pọlọ aláàmú tó lọ́lọ́run ti yanjú ẹ̀ pé mínẹ́lì mo ká jírí lọ́ra sọ̀rọ̀ ń wí gẹ́bọ́lá náà ti lè sọ ọ́nà sọ́ọ̀tù lè ká apàtúgbò àti ṣe o ní àwọn 2010 2011 sọ́ọ̀tù ka nígbà yẹn tó anzala

kí nǹkan kò sí wọ́kọ̀wọ̀kọ nínú Quran kò sí gbọ́ngbọ́n nínú Quran ìtumọ̀ rẹ̀ ni pé kò sí rújú kò sí dàrúdàpọ̀ nínú Quran ó yanjú lọ́wọ́ ní asábìkúnà àwòrán ẹ má láàmú àwọn ní nínú muhajiri náà àmsọ́ mẹ́rin húbùlì wà mẹ́rin húbùlì àmsọ́ ọmọ Quran àwọn owó nínú hajji rúùnù àwọn àǹsọ́ àti ṣàlàyé wọn ní sọ́rọ̀tù fáwọ́bà àwọn àǹsọ́ rú náà ṣàlàyé wọn náà france tún máa ṣàlàyé wọn àwọn àwọn tí gba Islam nílùú Mẹ́kà nígbà ẹ̀kọ́ òṣojú mú mú fáwọn kọ̀ ṣe tí wọ́n mọ̀ lò. nígbà téèyàn ń ka kùránì gbàgbá bí tí ń ké kùránì jìyà ní àlùbọ́lẹ̀ àbúláì kúrò lọ sí òdò bí ẹwò ó jẹ́ kìíní kan àlùjákú ni wọ́n lù bẹ́ẹ̀ náà ni sọ́hábẹ́ bá ń pè ní abudar alìgifari jundu bunu janada láìlá ìlàlá nìkan ló ṣe ní kaaba wọ́n lù dákú wọ́n fẹ́ pa àlùsọ pé láìlá ìlàlá lásán kí ni mo sọ láìlá ìlàlá nìkan ẹgbẹ́ méjèèjì lásán nìkan ìtumọ̀tọ́ náà ní ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀pọ̀ lásán mú àbùkù ó ní àbùkù nínú ṣùgbọ́n nìkan àbùkù yẹn kò fẹ́ lásọ pé láìláìlá láwọn nìkan ló wí wọ́n sí ìlúdé tó bá kú abúdár alìkìfárì ìran rẹ̀ náà kò ní kìfárì ó wá gba Islam àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló rán pé kó wá gba Islam kó lọ wo ànábì sọ̀rọ̀ bá ń bẹ̀ gba Islam wá fún wa. àsìkò yẹn àsìkò tó jẹ́ kó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àyàfi kó wá kèfèrí kan kó wá lẹ́kọ̀ọ́ kan tó fi ṣe bàbá àsàlẹ̀ wọ́n wà máa wo ọlá rẹ̀ mọ́ ọlá rò ní jìyà ó bá gbá wọ́n abẹ́ àbò ta ló wà tí ò bá ti lábẹ́ àbò àìlòpá ni àwọn mùsùlùmí mọ́kà ẹ̀ tó ń gbà láàbùn gbà ẹ̀ lásìkò tí ò sí mùnáfìkì nínú rẹ̀ kí ló bí mùnáfìkì kò sí tó bí mùnáfìkì ju wípé méjì ló bí mùnáfìkì àkọ́kọ́ ni wọn ò gbọ́ lọ́gbọ́ lódodo ṣùgbọ́n kíyàn sọ pé láìla ìlàlá àwọn àǹfààní ńlẹ́ńlẹ̀ lọ́jẹ̀ òun àwọn olóṣèlú tí wọ́n bá wà nílùú tó ṣe pé mùsùlùmí ló pọ̀ jù yóò fi òkè bá àbáláwo ògbè tó ṣèlú àwọn òní àwọn òdòdó lọ tẹ́lẹ̀ àwọn òdòdó rẹ́ẹ̀kì ṣe wọ́n dà lájì òjijì ní ìsìn bẹ́ẹ̀ bá rí ní tí ò bá kírun yóò mọ wá jímọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ yóò wà nílé yá àti jímọ̀ rẹ̀ àwọn àbá náà ti mọ̀ kó jẹ́ dé ó ṣe ń bọ̀ bá àwọn aláṣẹ wa fi ní wọn ẹ̀ka àbọ̀ ọdún yìí ọdún kìíní yóò jẹ́ fún yóò fẹ́ ìgbòho àtòwò àwọn èèyàn àtẹ́rẹ̀ bá kìí ṣe mọ́sùn ó rí ní yíyí kódà ó tún dolé ìlú torí àǹfààní kí ni àǹfààní ipò tó fẹ́ dé kéèké mú mi ní ìmúlú sì kí ni ṣùgbọ́n bàbá èèyàn wá tẹnu wá gbà kápò mú náà bìkì rọ́tẹ̀ tó rọ́tẹ̀ àkọ́kọ́ nìyẹn nínú tó ní mú náà bìkì nígbà tí àwọn òṣèlú dé Madina ẹlẹ́ẹ̀kejì ni ìpáyà tàbí ìbẹ̀rù in tí wọ́n lè pàdánù tí wọ́n bá jámọ́ mẹ́rin tàbí yàtò lè jẹ wọ́n. Gbogbo jíjí ìkàánà sínú láìsí ọlọ́dún orí rẹ̀ pé ẹ̀yìn mẹ́rin bínú báńkì sí lọ́dún ìdìbò wọ́n ti kọ́ orúkọ ilẹ̀ ìjókòó 100 million wọ́n ní ká pé fún ìfẹ́kọ́wájú. ẹ̀rẹ́ nìkan tí ó dè láti ta bó ṣe gbọ́ máìkì yẹn I am a Muslim. ara yìí ni wá. Kódà pè gbọ́dọ̀ súnlé lálẹ́ ìjọba rí torí kí tó èrò àwọn nǹkan yẹn àmọ́ ọba kéré ọ̀nà ti kí o wà tó ń tẹ̀lé tó ṣe fẹ́ sì yẹ òkú ṣùgbọ́n àǹfààní yẹn tàbí ìbẹ̀rù kó wọ́n pàdánù àǹfààní. ẹ má jẹun tẹ̀yìn ọmọ sókè rábẹ́lẹ́ àbá àǹfààní wa ó ní ìdúró bẹ́ẹ̀ báyẹn òkè rábẹ́ ó ní ìdánwò bẹ́ẹ̀ báyẹn ọmọ òkèrè abẹ́kùnrin ẹ̀gbúrò ẹ̀rí wọ́n ní ó ti pẹ́ tó ti lọ bí èbò tó wọ́n ti sọ̀rọ̀ ó wá tẹ́sì ẹ̀ wá wá ní lọ́dún yìí àwọn ó wá sọ fún ìmọ̀ ọ̀nà ẹmọ́ sọ bẹ́ẹ̀ nìkankan yìí bá tún sọ bẹ́ẹ̀ nìkan ẹmọ́ sọ bẹ́ẹ̀ nìkankan àwọn èèyàn bí mẹ́wàá tí wọ́n pé tó bá ti dàárọ̀ ọ̀la àwọn méje tó bá kọ́kọ́ dé mọ́ṣáláṣí wọn lọ ájì ó gbà wọ́n tẹ́jú sọ pé èèyàn bí mélòó tó ní ọtí jí gọ́ọ̀yẹ̀ láàárọ̀ láago márùn-ún àárọ̀ ò lè tí ìlú àwọn tó ti dúró fẹ́nu lẹ̀kùn ẹgbọ́n rẹ̀ tó wá ní gbogbo àwọn ọmọ òkèèrè abẹ́ wọ́n jẹ́ muslim ẹgbà àfihàn ìlú ẹgbẹ́ wọ́n ní wọ́n mọ̀ pọ̀ ní kò ní ní owó yóò èmi fúnra mi tí mi sọmọ lẹ́pa yìí máa padà tírèsì kan mi dé lẹ́pa. àríjà kan ló ní bàbá kan ló ṣe fún mi máa padà. àwọn ará gbọ́ ẹnìkan ránṣẹ́ pé òun gbọ́ pé òkè la fẹ́ ṣe báyìí. ókè ẹ̀fọ́ nǹkan tàwọn ará wọ́n lọ mọ́kà wọ́n wà fi fájá gọ́rẹ́ ta ọdún tí ó tí ó fi àwọn ará lé ní bá ń lọ kí ni wọ́n bá pamọ́ ọmọ òkèrà bẹ́ẹ̀ni ìsìn yóò change yóò ti mọ́ bí ìwú ló wá ní òkèrà bẹ́ dábì ìwú ọmọ àrùwọ̀ nítorí fájọ rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sán tó lé mo kàn ṣàlàyé tó bí mùnáfìkì ní Madina kò sí àwọn àǹfààní yẹn ní mọ́kà sùmẹ́yà obìnrin ní láìlá ìlàlá olówí òní wọ́n pa torí ẹ̀ ọkọ rẹ̀ yá fíìm láìlá ìlàlá olóso ìnira tó rí níbi ìgbèkù ní orí ìdè olóṣe púpọ̀ lónà ó sábà ní ikú ẹ̀ tẹ́lẹ̀ gan àrí tí ó ní láìlá ìlàlá tí ó sì gbọ́kàn tí ó àmọ́sì gan orí kanlẹ̀ àbújá ní tó bá tún orí kanlẹ̀ òun ó tẹ ọrùn rẹ mọ́lẹ̀ tọ́rùn rẹ ó ṣẹ́ dànù lọ́lọ́bí gbọ́ nínú nínú suratul alaq alaq ìkọrọ̀ bí sí rọ̀ bí kalẹ̀ bí kọlákọlọ́ ní أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت الذي أليس عبدا إذا صلى orí ẹni tó ń kọ bí tó ń kọ̀ fún ẹrú sìn nígbà tó fẹ́ pé kò gbọ́dọ̀ kírun ọlọ́run ó fi ẹ̀sẹ̀ ṣé ànábì tó mú ẹ̀sìn wá wọ́n tó bá gorí kan lẹ̀ àwọn ó tẹ ọmọ ẹ̀gbọ́n lẹ̀ wọ́n ti fi gorí kan lè ní ṣé ìwọ òní kí ló ṣe ó gbìnà ẹ̀yà ni àbá ó jù bẹ́ẹ̀ olóṣè ànábì tí àbútọ́ọ́lì tó wà fún láti dáàbò ló ń lọ bá wọn fẹ́ràn ìlú lẹ̀ àwọn gbé ọ ní ìsìn ọlọ́run ló dá pálíyẹ́ ní òṣèlú àwọn tó ló fẹ́ pè tí ó wà mú ànábì yẹn pè wọ́n àwọn pè àwọn zabaniya àwọn mọ̀lẹ́kà kan ní ibi tó wà yẹn àfẹ́ẹ̀nú àbájú ní ká ló pè àwọn èèyàn yẹn jọ yẹn tí wọ́n wá gbé ànábì ìbẹ̀rẹ̀ mọ̀lẹ́kà yóò gbà wọ́wọ́ nú náà lọ pápá yé wọ́n wọ́ lọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ Eh? Direct entry. Tààrà ní direct. Ọlọ́run ṣe àdúrà. Nítorí náà, alìmọ̀hàjìrú nìyẹn. Ìgbà tí ìfúnlẹ̀ mọ́ àti ìjókòkò pẹ̀lú ìyàjẹ ní wá pọ̀ ní Mọ́kà. Ànábì wa ní ẹ̀sọ̀ sí Abyssinia, Ethiopia, láti káwọn ayàwó ẹgbẹ́ yìí sí Ja'far búnú abdùmùtọ́lì òun ló ṣáájú àwọn mùsùlùmí lọ ọbẹ̀ àtìgbà tí wọ́n tún padà wá kó tó wá ní pé wọ́n wá lọ sí ìlú Madina àwọn èèyàn là ń pè ní muhajirun àwọn tí wọ́n ní ẹ̀mọ́ ọ̀pọ̀ ẹ̀yìn mùsùlùmí Mọ́kà ẹ wá máa bọ̀ ní yáfírì á gbà yín lálejò á dáàbòbò yín á kún yín lọ́wọ́ á tì yín lẹ́yìn ẹ̀sìn yín yẹn àwa náà gbà àwọn ẹni wọ́n wá sí hajj tí wọ́n ń pè tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ á àdéhùn pẹ̀lú ànábì wọ́n búra wọ́n jẹ́jẹ́ àlùbẹ́yẹ àtúnyà àkọ́bá alùpùpùrọ̀ méjì ni ọdún lọ sọ fáwọn èèyàn wọn tó wá láti káwọn alópíra kan gbà náà tẹ́bá rántí inú tẹ̀sírì àti ń ṣe ń sẹ́fà mọ̀síkí akadémí náà àrọ̀ híkùlì maktum the state nectar kéwọ́ ẹ̀ ni mo wá bá ń ẹ̀rùn bí ta ló lè sọ fún wa ọ̀kan nínú àwọn ẹbí ànábì kò gba Islam ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó tẹ̀lé ànábì lọ síbi táwọn ará Mẹ̀dínà ti fẹ́ bá ànábì ṣàdéhùn ẹ máa wo ìgbà tí wọ́n ń jagun bá jù ó tún tẹ̀lé àwọn ọ̀ṣẹ́ wọn láti Mẹ́kà láti wá ń jà ànábì lógun tòun ti kó tẹ̀lé ànábì lọ́fẹ̀ẹ́ mo mọ̀ àlàbà ọlọ fún ọmọ lójú ogun wọ́n ní ọ̀dá ẹmọ bọ́kùn lọ́rùn ara yín ẹmọ sọ̀tánrùn ó ní òun ò ní san kọ́ bọ̀ ẹ̀yìn yìí ẹ̀mọ̀ pé fámílì ànábì lòun àánú òun ò lè san kọ́ bọ̀ ó sọ lógun bá sì wọ́n mú lẹ́rú jẹ́ bá mùsùlùmí borí wọn ó wà náà àwọn tí yóò kú tí wọ́n mú wọ́n ní ó yá kálukú máa sọ̀tánrùn kó máa lọ òun ò ní san kọ́ bọ̀ ẹbí ànábì lòun wọ́n tún gbọ́rọ̀ ẹ̀dọ́dọ́ lọ́dọ̀ ó tẹ̀lé ànábì lọ ní kékeré níjọ náà ó tún ń sọ fún àwọn ará Mẹdínà nígbà náà wọ́n jẹ́ ya trip tẹ́bá ó ní tẹ́ẹ̀mọ́tẹ́ẹ̀fẹ́ gbà àdéhùnfẹ́ ìbánàbí ṣe pé káwọn mùsùlùmí wékà mọ́ bọ̀ ó ní ikú lẹ́gbà yẹn o ó gbé yín ò gbé náà bí ilẹ̀ àwọn táwọn ṣùgbọ́n padà gba islam lẹ́yìn ọ̀rẹ́ ìlú ìjọ́pẹ̀ ní ọkàn ó le olóbíjá pé àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ bàbá rẹ ìyá rẹ ọ̀rẹ́ rẹ ẹbí rẹ ará rẹ tó ti ń bá sọ̀rọ̀ islam látọdún ìdíwọ̀ ògbà wọ́n sì ń ṣe dáadáa sí ọ wà bá ọlọ́run ní ní mọ́nà tó máa ń sọ náà máa ń sọ níbẹ̀rẹ̀ tó bá fẹ́ man yahdi Allah fọ́lá mùdílàlá ẹni ọlọ́run bá fi mọ̀nà kò tẹ́ tó lè ṣì lọ́nà wọ́n mọ̀ yúdì ní ẹni ọlọ́run bá ṣì lọ́nà tó fílẹ̀ ló ṣì láyẹ́ kò tẹ́ tó lè ṣùgbọ́n kò tẹ́ tó lè mọ̀nà láàbí àmà àbíkẹ́ ẹ̀mọ́ bẹ̀ lọ ìnákàlà òun ti ní mọ̀nà lọ ọjọ́ ọ̀nà tààrà wọ́n ní ìdáyà bayan wàlẹ̀ èrìṣà ìfinimọ̀nà tànàbì ní kó ṣàlàyé ẹ̀sìn kó sì ju wa níwe àmọ́ ìdáyàtú taofik ká ṣe kò ń gẹ́ ká di mùmí ní ọ̀dọ̀ ọlọ́run nìyẹn wà ọlọ́mọ́sọ wa nù wọ́n ṣì wá lọ́nà àwọn tí ó tó sí màdínà ẹ á padà kan àwọn àyà tó jọmọ́ o ọlọ́run sọ̀rọ̀ wọn náà àwọn ẹran ń pè ní alẹ́ àrùsọ́rọ̀ wọn ní ẹ̀yẹ mùsùlùmí mọ́kà ìmọ̀ ń Èyí ti ṣípò padà láti Mọ́kà lọ Mẹ̀dínà nítorí ká lè máa sin ọlọ́run ká lè mọ̀ ọ́ lọ́kàn ká ṣe àfọ̀mọ́ ìjọsìn fọ́lọ̀ nìkan wà máa ń ní irun ìlà ìyá òru lọ àgbókùn ìsínà làhùjí fúnẹ̀ fa àwáyò kí mọ̀ sọ̀lá àtàwà irútù zakat wà bá níkàdínú olùkọ̀lù yìí mà kò sí ń pa láṣẹ ńlá àyàfi ìyàbùdúnlá pé máa sin lọ mọ́kùnrin sí náà lẹ́yìn tó ṣàpọ̀ mẹ́sìn bọ́lọ̀ àwa òṣàpọ̀ mẹ́sìn bọ́lọ̀ lásìkò yìí. ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀jẹ́ ń di òrò jẹ́lé egún ni èjẹ́ àjẹkú jàkà. àfáà ńláwà ní gbogbo wọ́n sábà àfáà tó ní àfáà àjẹkú jàkà jẹ́ èkúrú èkúrú lápẹ̀lú èkú jàkàrà ọ̀jẹ́ ń di òrùjẹ́ lé eégún kò ṣàfọ̀ mẹ́ẹ̀sì fọ́lọ́run àtibá òṣàké lẹ́ìtà ohun ńlá ń ṣe kú lèlá ìsí rọ́n fi dọ̀lá lè ṣàjẹ̀ mẹ́rin ṣé kádà mọ́ ní ọkọ̀rin yẹn nígbà ìkú afárá láti olóyè ẹlọ́wọ́lá ní jẹ́kọ̀ ìkan balára kúlẹ̀ báwọn aláàrùn ìpadà dé àjáde ńlá àgbà òṣàkín lẹ́ìtà orí lábíṣẹ́ ìlú lílá ní tí ọrùn ìṣọ̀lá ní ìtajà múra orílẹ̀ ní tó ìlẹ́mì ìṣàlàyé tó fọ́lọ̀ àbá kékúra ní ìtún pọ̀pọ̀ àfà ń ké kùránì ní tún pàyájọ́ àfà ka àkàrò ànábì ní tún kó gèdè bọ́lá ń pẹ̀lá àbúrú mẹ́lá àfà ń ṣèpàdé àfà àti lè mọ́mù ó àwọn amáwo ó lára àwọn awo omi yìí fún bàbá ẹ̀kọ́ mo ti sọ ọ́ pé láyé ìgbàgbọ́ ayé ìgbàgbọ́ ní èsì ní rédíò wa ìwọ̀n máa ń sọ báyìí kéré o ẹ̀sọ́ títí ìkéde yìí ìpàdé àwọn babaláwo àádá òṣè ohun oníṣètò àtàwọn àpá ìjáwé yóò wáyé ní ọ̀sẹ̀ méjì ní ìlú bàbá ẹ̀rọ tí mo sọ ẹ̀rọ tí wọ́n pè lọ́sẹ̀ méjì nígbà ní ìwé wọn ti change ẹ̀rọ ẹ bá mọ́ bàbá tó bá dé mọ̀ kó ọ̀rọ̀ lọ́jà ọba almost àdójúkọ ẹ̀ báyìí lọ́wọ́ tó tó bá kojú sọ́nà ìdí ààrẹ rẹ̀ yìí tó ń bọ̀ láti pamẹ́rin tó lókè mọ̀kó wà lọ́wọ́ tẹ̀síwájú ó rọjá wọ́n lè ti kó gbogbo ẹ̀dà wọ́n ṣe bàdìrá ojúbọ àwọn bí onífàsàn ni wọ́n pè ní ọ̀fẹ́ méjì ọ̀fẹ́ méjì gan ọ̀kan nínú ojú odò mẹ́rìndínlógún ibẹ̀ ni wọ́n ti fẹ́ ṣe nítí wọ́n àti àfà tó ń ṣe kí ni tó ń já lórí. Bàbá ṣe wá tí wọ́n bá ṣe wá àti fún wọn bá wọn ní ìlú ìwọ́pọ̀ tí yìí bá ń jáwé tí yìí bá darapọ̀ mọ́ wọn wọ́n ṣe léṣe. Ṣùgbọ́n ní ìsìn àwọn akílẹ̀ náà, ẹ̀tọ́ wá ń jáwé tó lọ darapọ̀ mọ́ wọn òun ló kù sọ́wọ́ ẹ̀. Àwọn àfà wọn mọ ewé jà wọn lu babaláwo lọ báyìí. Ó ní kí náà fi bí ìkànjọ́ tó ní ẹ Èdè yìí mọ̀ ní ìgbàgbégbẹ̀lẹ̀ ìgbóṣe àwọn tó kọ́ wa ní pharmacy ní school àti pharmacology. Ṣe bá wọn apò oògùn, akáṣọ oògùn ní ẹjẹ́ pharmacy àti pharmacology, àwọn ní ẹ̀kọ́ gbogbo chloroquine tá ń lò, atẹ́súlẹ̀, atemisine, gbogbo àwọn oògùn yẹn, ẹgbọ́n mélòó lè gbóṣe, ìpàdé ara owó ló lọ, àbí àwọn ọmọ wa òṣè fámásì jáde lẹ́sìn mélòó ni wọ́n pè sí pé ó láwo kan tí ó ṣe ẹ̀tùwọ̀ṣì ni àpòtìlọ́dọ̀ ah, polówó ọjà ní àpòlówó ẹ̀ mùsùlùmí ni ó ní ẹ́ sí lọ́wọ́ ń bẹ̀yìn mùsùlùmí ni àwọn protest tí wọ́n tún ti wá jókòó ti sílùpù náà bá wí àti ń tẹ́ ń pè ní kí ni ọpọ́dọ̀ọ̀dù ní ti bí yẹn kí ni ti alternative medicine tó pọ̀ lé àwọn àfáà tí wọ́n ké Kùránì wọ́n sọ fún ewé iṣẹ́ tó ń ṣe báyìí báyìí ní kò sí ní pé ọkọ̀ ẹyọ kan tí ó ti ṣiṣẹ́ ọba àlọ́ èdò King Charles tó ní kánsà èyí síkìrìtì ó jáde gbogbo èlógà kò wá British lóyà lóyà lọ àwọn dọ́tọ̀ wá ń kìrìtàjẹ̀ pé ó lójú tí wọn tí ó ní bí ọmọ wà tó bí tó wà lọ sí ọ̀dọ̀ ìpàdé ti gbé bàbá aláàtò ní ìṣó bàbá òṣù ní ìlú kan ibẹ̀ ní máa ń fà ìlọ tó ti ń tìrìtì káńsà kò jẹ́ kí wọ́n fún ní kímò ọba ìlú èkó tó wà lọ́wọ́ ń bẹ̀ ní ìṣòjà olójú sọ àgbo ọ̀rọ̀ aláàtò mo kàn ló bẹ́ẹ̀ ni o àti derogatory something ọ̀dà àwọn onímọ̀ ìṣègùn tó yàtọ̀ sí ti ọ́tọ́dọ̀sì ìlú lọ. Ọlọ́run ṣàlọ́wà. Nítorí àsìkò, àwọn ẹ àwọn Mùsùlùmí ní Màdínà, àwọn tí wọ́n gbà wọn lálejò ìṣíkò wọn padà wá sí Màdínà yẹn là ń pè ní Hìjírá. Nítorí tí wọ́n lè ṣe kí ni kí wọ́n lè fi hàn Ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ lẹ́ni tó ń ṣàfọ̀ mẹ́sìn fọ́nà torí báwọn ará amọ́ta náà mọ̀ pọ́lọ̀ ń wà òun ló sì yẹ ká sí i wọ́n wá dá ànábì lóhùn wọ̀lẹ̀dí iná kápárù àwọn tí wọ́n sọ pé àwọn ò gba ṣùgbọ́n lọ́n wà wọ́n sọ fún ànábì pé máa na àbúdùhù ńlá nìkan ìbóná ìlàlọ́ ìgbónífà àwọn òdédé

tó wárí fún ẹ̀ẹ́dẹ́ pé wárí ìwárí ọlọ́nìkan á wárí fún wọ́n forí balẹ̀ fún wọ́n kí wọ́n fà wọ́n sì bàbàrà ẹ̀ wọ́n pàtàkì ẹ̀ wọ́n páyẹ̀ ẹ̀ wọ́n mọ̀ bẹ̀rù ẹ̀ ó lè ṣe wọ́n ṣùtá ó lè fìyà jẹ wọ́n bẹ́bá ti mọ̀ Yorùbá ìdí ìbẹ̀rù sí ní ara àjọsìn ní torípàlà ń sọ fún ní ọlọ́ni ẹ̀yin ọmọ Israel اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون Torí náà kí wọ́n lè rẹ́sìn ṣe bó ṣe tó àti bó ti yẹ kí wọ́n lè ṣàfọ̀mẹ́sìn bọ́ lọ ni wọ́n fi lọ ló Mẹ̀dínà àwọn owó ní àlìmọ̀hàjìrù. Ìṣípò padà ẹ̀ là ń pè ní àlìhíjírọ́ làwọn àbá àti pé àlìhíjírọ́ ìtí ń jẹ́bẹ̀ ní àlè intikọ́l mẹ́bàlàdì ṣíríkì ìlàbàlàdì tọ̀rí àwọn mẹ́bàlàdì bíbá ìlàbàlàdì sódùnà ìṣípò padà láti ìlú tí wọ́n ti mọ Ọlọ́run lọ́kan lọ mọ́ gbé ìlú tí wọ́n ti mọ Ọlọ́run lọ́kan ìyẹn ló wà fún àwọn tí wọ́n jápa ó lọ lóèbó ó di ọdún mẹ́ta ò gbọ́ ibi tí wọ́n ti pèrún

lórí ní àwọn إن الذين توفاهم الملائكة ظالمين أنفسهم àwọn tí mọ̀lẹ́ka gbẹ ẹ̀mí wọn lẹ́ tó ṣàpòsí sí ẹ̀mí ara wọn ظالمين أنفسهم قالوا فيما كنتم àwọn mọ̀lẹ́ka wá ń bi wọ́n nígbà tí wọ́n fẹ́ gba ẹ̀mí wọn tí wọ́n fẹ́ kú pé níbo lẹ

Àwọn èyí lọ́wọ́ ọ̀pọ̀ sọ àwọn tí ó ní ẹgbẹ́ ọ̀pọ̀ nílùú Màdínà, ọ̀páàtì kú náà lè àwùwà ló ní lẹ́lẹ̀ Màájìrí náà wà láàpọ̀. Àwọn wọ̀nyí, wọ́n pàdù sí sí sí láláhẹ́ lánàtọ́ program àbí, ó àwọn là ń pè ní wọ́n ní orúkọ tó kó àwọn méjèèjì pọ̀ alimuhajirun wálé àgùsọ àwọn tí wọ́n ṣe ń jíra tí mo ṣàlàyé díẹ̀ àbí kí n pè ní ṣókí àtàwọn àǹsọ́ àwọn tó ní ẹgbẹ́ ẹ̀bọ̀ á ràn yín lọ́wọ́ á kù yín lọ́wọ́ á tì yín lẹ́yìn á ràn yín ṣe a dá òdò yìí pẹ̀lú tá ní ní dúkìá àtẹ̀mí inú dúkìá wa lẹ̀mí wá wà á pẹ̀lú ẹ̀. àtàwọn yẹn orúkọ tó wà fáwọn méjèèjì ní àsọ̀hábà tí mo gbé ó ní àwọn bàbá mo ní sàábé àwọn àwọn tó ní alàwàlóhùn àwọn ni wọ́n gba wájú mo wá ń sọ̀rọ̀ kékeré kan pé tó jẹ́ pẹ́ pé mo ronú pé kí ni kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin asabit àti alàwàl ìgbàwájú ẹni tó gbàwájú àtẹni tó jẹ́ àkọ́kọ́ tàbí ká sọ pé asapu ìgbàwájú àti àwàlíyà àtijá kọ́kọ́ kí ni àtọ̀ tí ń bẹ ń bẹ́ẹ̀ wọ́n ní àwọn afáàmù tí wọ́n sọ wọ́n ní alẹ́ awwal yàdúlù ala ìtìlá ìṣe wàtẹ̀rẹ̀tìbì ì fi zámani awìlẹ̀ àdàd wọ́n ní tí wọ́n bá sọ pé àkọ́kọ́ alẹ́ awwal wọ́n ní tọ́ka sí ìbẹ̀rẹ̀ nǹkan tàbí títò rẹ̀ níbi nípa àsìkò àti òǹkà ní ìmọ̀wé akọ́kí ní iye tí wọ́n bá ní nǹkan bí àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ nípa kátó nǹkan tó ní ń ṣe pẹ̀lú àsìkò tàbí kí ni òǹkà fún àpẹẹrẹ victory college ìkàrẹ́ mọ́dálẹ̀ 1947 tó tù 1947 wọ́n wá sọ pé at the first cell àwọn ẹ̀sítúdẹ̀ntì àkọ́kọ́ ìyẹn pé láti 1947 48 40 títí 2026 àwọn tí wọ́n kọ́kọ́ lọ bẹ̀ àwọn ní alẹ́ àwùwọ̀ ìlú sóbíyé ìyẹn nípa àsìkò nípa òǹkà sábáǹkà nǹkan mẹ́ni méjì nípa akọkọ na làkọ́kọ́ nípa àkàtẹ̀lélẹ̀ kejì nípa ọba wọn lè máa pé ọba mélòó ló ti jẹ nínú ìlú kan wọn ní àwọn ti jẹ ọba mẹ́tàléláàádọ́rin wọn sálẹ́ ni tó kọ́kọ́ jẹ wọ́n ní ẹni èyí ló kọ́kọ́ jẹ ó là kọ́kọ́ nínú àwọn mélòó mẹ́tàléláàádọ́rin yẹn nípa ó lè mọ́jọ́ ló tẹ̀lú yẹn dó ó lè mọ́jọ́ lẹ́ni àkọ́kọ́ níbù yìí ṣùgbọ́n tó bá ń ka àwọn ọba òlọ́ba àkọ́kọ́ ń bẹ̀ ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ àsìkò nípa dídé ìlú ó lè mọ́jọ́ ló kọ́ débẹ̀ a sì máa sábà rí ní ọ̀pọ̀lọpọ̀ ìlú báwọn ń jọba àwọn èyí ni o kẹ́ ń bá ti tàbẹ́ nínú ìtàn Yorùbá òdìdú àdán ló dégbẹ̀ yẹn wọn ló bá àwọn èèyàn ń bẹ̀ ṣùgbọ́n torí ọ̀làjú tó mú wá tàwọn tó bá ń bẹ̀ yẹn lọ ló fi jọba lé wọn lórí àwọn náà ó sì gbà torí pé wọ́n ọ̀làjú ló mú wá ìgbésàlẹ̀ ó sí àwọn tí ò bá gbà wọn ò lè sọ sí ìyẹn ló tẹ̀lẹ̀ lọ́yọ̀ ńgbà tí aláàfin bọ̀ látọ̀yọ́ ilé tó wá dé ọ̀yọ́ kìí tá a wà yìí ṣe ń fẹ́ nípa ọlá òun ti ní ẹmpáyà tẹ́lẹ̀ ṣe ń tó ní ẹmpáyà ó wà dé ìlú kan wà ní kó máa sọmọ kí ni ó ṣe mọ̀ mọ̀ yọ́ ṣàlàyé ṣífù kan ilé ẹ̀ jóná ó dẹ̀bi ṣífù gbogbo ìlú kò wá nílé kankan mọ́ ó wá lọ sílé kan ṣé baálé ilé yẹn wà jọ́gà lórí ẹ̀ ń bẹ̀rẹ̀ tèmi wọ́n tó wá jẹ́ àkànkú tí wọ́n mọ́tò àgbà pé ṣífò ṣífò ṣífò ilé rẹ̀ jọ́nà tó ní kèèṣe ṣífò ìmọ̀ bóyá ọ̀rọ̀ àlẹ́ àwọn àgbè ní sàlàyé o ọlọ́run sàánú wa wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn yóò sáàmà lè mọ̀ lẹ́yìnsà kọ̀bí láhùnṣe ohun mìjíǹsì yìí fi síyá kìlì mọ̀ wọ́n máa ń lò ó fún ẹni tí nǹkan kan ò bá wájú ẹ̀ nínú irú tiẹ̀ ṣe ọ̀pẹ́ mo sọ́lẹ̀ ẹ̀gbẹ́ pé ọba wọ́n ní ọba mẹ́tàdé ní àádọ́rin sẹ́ńtírì ló jẹ ọba báyìí lọ́ba àkọ́kọ́ sábà ń ka ọba ọba òun àkọ́kọ́ ṣùgbọ́n wọ́n ní àwọn òwò ló kọ́ dé ìlú kìrìtà kọ̀ọ̀kọ́ òun àlàyé tẹ́ ń sọ ń bì mo rò pé yẹn clear láti ṣàlàyé bẹ́ẹ̀ náà ló kó àwọn kan lè kóra wọn lọ oko wọn bẹ̀rẹ̀ sí gbin kòkó gbogbo ẹ̀ àmọ́ àwọn kan ló ní oko lọ yẹn ló ní gbóni ẹ̀yìn lọ dágbólu ọ̀pẹ máa ka nípa oko dídá nípa ìdánù. tó ń bàjà láàrin àwọn àtàwọn èkìtì ni ẹ àwọn alámi bí àwọn lọ́yẹ́ pé àwọn olùmọ̀ àwọn ní ọmọ yanjú wàhálà àti ìṣòro nígbà tọ́rọ̀ bá díjú lórí àwọn nǹkan wọ̀nyí náà wọ́n wò tí wọ́n wá sọ̀rọ̀ wọ́n fa kò mọ́kùn ẹ̀yọ wọ́n wò síra wọn táwàlù là ń sọ àti ìsọ́sá nìkè ìjà kọ̀ọ̀kọ́ là ń sọ àti ìsọ̀sáwájú nítorí àwọn àbọ̀ àtọ́ ń pa ẹni yẹn wọ́n ní ẹlẹ́ẹ̀kejì asabic ẹni tó gbawájú tàbí ìgbawájú asaku wọ́n ní yàdúlù alátakọ́ dúmí alàgbéèrè ìmá àwùjú ni mùsàbákọ̀ sí àwòmùkọ́ ọ̀rọ̀nà wọ́n ni tó ń pè ní ẹni tó gbawájú tàbí ìgbawájú ní júwe dùm alágbéèrè ìṣáájú àwọn míì máa wùjú di mùsáábákọ̀ pẹ̀lú pé ìfigagbága mùsáábákọ̀ kí ni wọ́n pé ìfigagbága competition ó wà áwìn ìmùkọ́rọ́ náà tàbí ìfi nǹkan wé nǹkan ṣẹlẹ̀ ìgbà láti rọ̀ pẹ́lẹ̀ ìlú gbàwájú kò túmọ̀ sí pò tó kọ́ méjèèjì bá ń ṣàlàyé lápadà lò nígbà bá bá ṣàlàyé ìtumọ̀ ayà yìí o kí la pé ìgbáwájú tàbí ẹni tó gbáwájú ni ẹni tí ẹnìkan ò ṣáájú ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú kí ni wípé ìfigagbága wà there's competition somebody who is not being led by another person nobody is in front of him with respect to competition and comparison kò sẹ́nìkan tó wà wájú ẹ̀ nípa kí ni ìmọ̀ ti bá ti gbágbága àti ìmọ̀ ti nǹkan wéra wọn báwọn elédè sọ ni ẹ̀ o yẹ̀kùtẹ́bì ojú ìdàwẹ́ ìta àkírò ànìbú wọ́n ẹjẹ́ ìwádà tó bà wọn ìyẹn ní pé fún àpẹẹrẹ wọ́n ní wọ́n fẹ́ wọ́ máàsì mọ́ ń pọ̀ lọ́rọ̀ mi tàbí pé a bẹ̀rẹ̀ pé mo ṣe máàsì ìwọ̀n bá kéwù mo lẹ́mọ̀ ẹ̀rù wá bá nǹkan mo kéwù máa mú mi máa yá lè jí fún wọn. wọ́n ní wọ́n fẹ́ sọ lárúbáwá ẹni tó ń sọ lárúbáwá ilé ìsọ tọ̀hún sọ àwọn tó wá mọ lárúbáwá yẹn gangan tí ń jẹ́ ọmọ lárúbáwá tó tún kẹ́kọ̀ọ́ lárúbáwá ìyàtọ̀ ń bẹ́nu méjèèjì ọmọ lárúbáwá tó ṣe kíni tó kẹ́kọ̀ọ́ lárúbáwá ọmọ Yorùbá tó ṣe kíni tó kẹ́kọ̀ọ́ Yorùbá ọmọ Yorùbá tó kẹ́kọ̀ọ́ Yorùbá yẹn ó mọ Yorùbá ju ọmọ Yorùbá tí ò kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ ó wá ṣe é ṣe kó fi àwọn nǹkan kan jùlọ nínú mọ̀jìnlẹ̀ ṣùgbọ́n yóò padà kọ lọ́dọ̀ ẹ̀ àwọn wá jókòó jẹ́ máa sọ lára àwọn tí wọ́n jọ ń fi gagbága lórí ẹni tó gbọ́ lárúbá jùlọ yẹn nígbà tí wọ́n wá wọ̀n wọ́n wọ́n ní ẹni ló gbégbá orókè òní sáábì òun lẹ́yìn tó gba wájú tàbí wọ́n ní ẹ máa fi wéra pé á kù sàkọ̀ nídìílù Imam Said tàbá wò wọ́n tẹ́ fẹ́ kò sí competition ẹ̀yìn kan wò ó síra wọn láàfáàtà yìí ìrọ̀mọ̀ àgbàmì ó gbọ́ ní ìbá ju ìtàkùn ọ̀dín mélòó lọ ẹ̀lẹ́gbẹ́ rárá ìtàkùn ọ̀dín gbọ́ àà tí ó máa ń gbé àfáàtà ìtẹ́ wọ́n wá kọ̀ bíà ẹ́ kílẹ̀ rí mi ò gbé lọ́yọ̀ ọ̀rọ̀ ìrìnlẹ̀ ẹ̀ wọ́n ti fi sí ìlú ìwọ̀n àgbègbè ìlú wọ́n ti ní títẹ̀ orí ìlú ìwọ̀n ìwọ̀n ẹ̀kọ́ àrẹ́jọ́ àkọ́kọ́ ẹ̀yìn òṣèlú ni pé ṣe Títà kan kọ ní ní máàkì ní skúl tàbí English teacher ní ní agbóríkì. English teacher kan wà ní VCN, ìkan wà ní agolo, àwọn english teacher yẹn ọmọ agolówádé ó ní kò sí ẹni tó mọ grammar tó teacher wa ní english ẹni teacher yíwo máa bọ̀ ní agbóríkì teacher wa english yẹn even àwọn ministry sọ wípé kó tó wá kọ́ àwọn ọmọ láti rẹ̀ kí ni teacher wa yẹn yóò kọ́ teacher yẹn wọ́n ṣe uncompare at the end of the day wọ́n wá conclude pé ẹnì kan ní tí àwọn ọmọ tí ó ń kọ̀ bí àyẹ́ tí ó fi wọ́n wéra rẹ̀ wọn ò fi gàgbàgà ẹni tí wọ́n mú yẹn òun ló bá wá nítorí kí ni wọ́n ń ṣàfiwé wọn ṣùgbọ́n wà wọ́n ní kí wọ́n wá dúnra wọn wò wọ́n ti gagbága ẹni tó ṣáájú bẹ̀ kò ṣùgbọ́n wọ́n ẹni àkọ́kọ́ nípa òǹkà tàmẹ́ni àkọ́kọ́ ń bẹ̀ méjèèjì lápadà lóòrùn tẹ̀sẹ̀ láàrin ẹgbọ́n sí ìwé ẹ̀rí nígbà tàbá ń sọ̀rọ̀ àwọn sàhábà ọ̀rọ̀ méjèèjì ni ó yanjú àwọn awuyewuye tí ń lọ láwùjọ wa lẹ̀ Yorùbá nípa àwọn sàádé ẹ̀rẹ̀ sí bàbá bẹ̀rẹ̀ sẹ́rì Riyadu Sọ́ọ̀lì mo ní àlàyé Riyadu Sọ́ọ̀lì ìpàdé mọ́ ṣe ń sì fi yàtọ̀ sí ìta àti láwọn ọdún mélòó kan sẹ́yìn nítorí tí ń lọ ní ìsìn ti béèrè fún kí ìmọ̀ kó jìndò èwọ́n máa ṣàlàyé erése mọ́ torí pé Facebook YouTube Instagram Twitter ti pọ̀ oríṣiríṣi olùmọ̀ àwọn èèyàn ń gbọ́ káàkiri tó wọ́n dàbẹ́ pọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ sọ wọ́n di hairon àwọn èèyàn fẹ́ wà complex ọ̀rọ̀ fẹ́ yẹ̀wọ̀n èèyàn mọ́ pé wo wá ní ká ṣe báyìí olójẹ́ kí máa torí bàbá dédé ọ̀rọ̀ ń sàábé àpadà ló nǹkan tí mò ń sọ insha Allah ta'ala pé yìí ń yé ọbẹ̀ wọ́n ní wọ́n yúnkín ṣe ìhù dúnà mo sọ́nà ó ṣeé ṣe kí nǹkan jẹ́ àkọ́kọ́ láì sí pé ìdìgàgbàgà wà lákin láyà kúlù ṣe òsàbí kọ́ ilá ìdàkánà òná kàbọ̀ ìrù ta akọ̀rọ̀ àìkú àmọ́ kò ṣeé ṣe kẹ́nìkan gba wájú àyàfi wípé wọ́n ti gagbága ẹnìyẹn wá ó wá fìdí rẹ̀ mi tó fi wá ṣáájú. Gbogbo ní ẹ̀sìn rí nìyẹn ẹ̀yin oníbọ́ọ̀lù jẹ́ báyìí west hambu FIFA racing àwọn FIFA àjọ tí mójútórè bọ́ọ̀lù lágbàlá ayé wọ́n máa ń rèsì àwọn tíì nọ́mbà kí wọ́n ní nàìjíríà wa ẹnìkan sáré gbójú rẹ̀ kí mọ́ bá náwọ́ sí àwọn ọmọ secondary school dà nàìjíríà ní ìsìn ó níbi tí wọ́n rèsì wa ní fúbọ́ọ̀lù ta ló mọ nọ́mbà yẹn àti ibú ọ ara níùsì ni èmìlèmí náà sọ yìí 20 something ni àbí ní world ní Nigeria báyìí ní Áfíríkà àwọn tíìmù kan wà tí wọ́n rètè bọ́ọ̀pù Nigeria tí Nigeria fi lù ní last AFCON sọ́ẹ́tọ́ wọ́n fẹ́ rètè wa ní Áfíríkà ó yẹ kí wọ́n sọ pé nàìjíríà nọ́mbà tírí àbí tí wọ́n bá lọ sí wọ́ọ̀d gbogbo àwọn méjì ló yẹ kó ṣáájú wa láfíríkà bọ̀ pẹ́sẹ́ntì àwọn tí ó àwọn míì wọn ò wọ́n pẹ̀lú báyìí àbí mọ́tẹ̀lẹ́ tí ó lù wá. Tòtú mo kàn gbìyànjú láti sọ ní pé nípa ìfigagbága ó yàtọ̀ comparison ní FIFA ṣe kìí ṣe competition ni wọ́n wò. Sòràdé yóò tètè jẹ́ lómi máa ń ọ̀rọ̀ bọ́ọ̀lù mọ́ tètè yé ìyẹn. So the, àwọn FIFA they are making comparison in

wọ́n lọ́lọ́run sọ́nù kùránì pàápàá iná mọ́ abẹ́rú wà lè awúwálù wà lè áàfírù wà zọ́ ìrù wà lè bá sí ọlọ́run sọ pé àtúwà sábìk àbá wa ọlọ́run ní òun là kọ́kọ́ kò sọ pé òun lòún tó fẹ́ lómìnira yóò ni àmọ́ ádámọ̀ ṣáájú ẹ̀ ọlọ́run làwọn fi irú ọ̀rọ̀ túmọ̀ àlẹ́ ó ní ẹni tí nǹkan kan ò gbá wá jú ẹ̀ bí ní bàtí azaman sábà ń sọ̀rọ̀ àsìkò nǹkan kan ò gbá The need ọlọ́ bí ní bàtí làládà dìgan kò sí tó bá jọ ọlọ́ wà láàrùn náà kà kò sí ìta lè gbélẹ̀ láti sọ pé ọlọ́run àtọmọ èèyàn ń ṣe ìgagbága there is no basis for comparison not any basis for competition between the creator and the creature. Kò sí ń bá a lè gbé kalẹ̀ láti fi ṣe òṣùwọ̀n tàbí òbí wọn ìfigagbága tàbí àfiwé láàrin adẹ́dá àti ẹ̀dá tó dá. Ìmọ̀lẹ́ agbẹ́yẹ ẹwọ́n tọ́lọ̀ rẹ̀ lọ́wọ́ àwọn òun àkọ́kọ́ sí nǹkan kan ò gba wájú ẹ̀ kò sí nǹkan tẹ́lẹ̀ àsìkò gangan ọlọ́run ló dá àsìkò tó láwọn ọlọ́run sọ fáwọn tí ò gbọ́ ọlọ́run gbà gbọ́ wọ́n ní láìlú lékùn náà nígbà dáhà kò sí nǹkan kan tó lè pa àwọn rẹ nọ́tíwì anilẹ́sẹ̀ kò sí tó àpàsìkò wọ́n ní kò sí sí ń jáyé nàbó tú wọ̀n náà yà kò sí sí ń jáyé ju ká ká lọ ká sẹ̀mí káàkì kú ọ̀pẹ́ ìyẹn náà lórí àwọn tí wọ́n ń jayé alówó wọn jayé ẹ̀yìn lẹ́mọ̀ àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ìròrí kú ni àjáyé gírí kan bóyá àwọn òní wà rẹ̀ ní ẹ̀rọ̀mí ọmọ bí fẹ́ lóhun ní pé bóyá kò sí bá lè fi ṣe àfiwé láàrin àtẹ̀dá olọ́lọ́ fi ní lẹ́yìn tàtà ní sí ní ṣe wọn wàhúwá tàbí kò sí tó jọ ọlọ́run kò sí tọ́lọ̀ jọ àìsíbẹ́ẹ̀sì ní olùgbọ́ olùgbọ́ ni ọlọ́fún mọ́ alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kó bá dọ̀ lánàá tẹ̀síwájú lórí ayà lògọ́ta nínú èdè àṣàlàyé ògbìyà láàrin tó ìgbáwájú àti fẹ́ lò nígbàtà bá sọ̀rọ̀ àwọn sọ̀hánà ọlọ́run jẹ́ kó fi yé wa ọlọ́run kó dàbí kó fi mọ̀ wá ìta wí tó bá mú bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ti wá ládẹ́ ìta wí tí ò bá mú ó wá lọ́tọ̀ dára wa àti ṣẹ̀tọ́ ọlọ́pẹ́ ṣàkórí jẹ́ tó wa àtàwà àtẹ̀yìn ọlọ́dẹ́ abánàbí wọlé ọlá jẹ́ kábánàbí wọlé ọlá mẹ́jà wà lẹ́yìn ànábì ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا آمين wọ́n ti ń tó mi létí bá ṣe jókòó ìní ìsìn ní ìsìn àwọn ìmáàmù mọ́ṣáláṣí wa jókòó láti rí pé ọmọ ẹ̀yà wa kfc kúnlé sàbámi àádá tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìlú wọ́n ní epo ṣẹ̀ṣẹ́ lábàá ní ká fowó epo lẹ̀ wọ́n wá ti tó wọn létí pé a mọ̀ ń tira